الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فون الله سكتك فون النبي محمد صلى الله عليه وسلم كي أتك قلبا عليك عن صحابه àti gbogbo àwọn tó bá fẹ́ ṣe àkọsí tí ó fi di ọjọ́ ẹ̀san eléyìí ni ọjọ́ kejì nínú oṣù àwọn bẹ lọ́hùn bí ọmọ ìdánwò náà sì ń lọ lọ́kọ̀ kejì báyìí ọlọ́run dákújẹ agúnlẹ̀ láyọ̀ à ń lọ déédéé ní àtìgbàtàná tòní náà là ń gbà lọ lọ́wọ́ yìí ọlọ́run bàbá rẹ̀ dákújẹ agúnlẹ̀ láyọ̀ kí ni tàbí tẹ́ máa gbéyàwó lónìí òun náà ni àdábùlẹ̀ àdọ̀ àwọn ẹ̀kọ́ tó yẹ ká ní sí àwọn oríkèé kan náà oríkèé ara wa pàápàá jùlọ ìríran ìgbọ́ràn àti sọ̀rọ̀ tá ń pè ní ahọ́n ẹ̀yin èèyàn mi ṣùgbọ́n ó kéré nu wa lẹ́ni tí ń dúpẹ́ fọlọ́wọ́n ọba ó kéré nu wa o ẹni tó mọ̀ pẹ́ dú ìdúpẹ́ fọlọ́wọ́n ọba ṣe pàtàkì fún wa gan-an lórí àwọn oríkèéríkè tọ́lọ́n bá ṣe sí wa yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọn wúlò púpọ̀ ọlọ́run bọ̀ balẹ̀kẹ́ alájẹ oyè wa pé láyín ṣàkàtúm láàzì ìdánilẹ́kùn tẹ́ ẹ bá dúpẹ́ fún mi ọlọ́run àwọn ọlọ́run bó dúpẹ́ fún á tún ṣàlékún fún yín ọ̀làyín kàfáwítúm ìnà àdábí láṣẹ́dìd ṣùgbọ́n tẹ́ ẹ bá sá ìgbàgbọ́ ìyèmí ọlọ́run ọba mà lé o ìyèmí ọlọ́run bàbà lé o ọlọ́run bàbà lé kọ́lá sọ fún wa nínú sọ́ọ̀tù nahal ní àyà seventy eight pé wallahu akhrajakum min butuni ummahatikum ọlọ́run bá tó mú yín jáde láti kùn yá yín la ta'lamuna shay'a ọwọ́ mú yín jáde ẹ̀mọ́ kankan nígbà náà o wa ja'ala lakumus sam'a ó sì fún yín ìgbọ́ wal absar ó sì fún yín àwọn èrí wàlẹ̀ afida ó sì fún yín àwọn ọkà alakum tashkurun bóyá ẹ lè dúpẹ́ fọlọ́hún ọlọ́run bọ́ba àlékiọlá ó sì àwọn oríkèéríkè yìí fún wa ọmọ pàtàkì fún wa nínú sẹ̀mí ayé wa nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ṣe fún wa lọ́wà ọlọ́run bá sọ fún wa nínú suratul Isra Quran seventeen verse five six pé ọwọ́ aládé ansha alákòmọ̀ sàmà dájúdájú ọlọ́run bọ́ba àlékiọlá òun ló dá fún yín o ìgbọ́ wọlé absorb àti àwọn èrí wọlé àfúídà àti àwọn ọkàn kọ̀lílẹ̀ máa tẹ̀síkòrò ṣùgbọ́n díẹ̀ nínú yín ń dúpẹ́ lódodo díẹ̀ nínú wa là ń dúpẹ́ fọlọ́wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ wa là mọ̀ pẹ́ dú ojú fọlọ́wọ́n bọ́ba lẹ́gà sọ fún wa inú sóra mìíràn ìta àkàyí sọ́tù mọ̀mìnú lélẹ́yìí ní àyà seventy eight ṣùgbọ́n sọ́tù lè sọ́wọ́ láyà tá ìfísẹ̀ lọ́wọ́ bá ní pé wà látẹ́kìfo máa lẹ́sẹ̀ lákàbí ìyá ẹ̀lì má máa dó lórí ohun tó ọ̀bá nímọ̀ nípa rẹ̀ o torí pé iná sàmà ìgbọ́ wọlé bàṣọ àti rí wọlé fuad àti ọkàn kò lò lẹ́ ìkàkà ní hanihu masuola gbogbo ẹ̀ pátá iná rẹ̀ jẹ́ pé wọ́n béèrè nípa rẹ̀ ṣe rí àwọn irinṣẹ́ yìí wọ́n máa pàtàkì fún wa tó bá fẹ́ mú bó ṣe pàtàkì tó ìwé èèyàn mi ẹ̀jẹ̀ á wo ìgbọ́ lásán ìgbọ́ ibi yòówù tó bá wà kọ́ kẹ̀jẹ́ nìkan tó yẹ pé kò fọwọ́ bu etí rẹ̀ káwọn èèyàn máa wá sọ̀rọ̀ ẹ̀tì ẹ̀jẹ̀ ń sọ wa tòsí kó ṣe pé ọ wà láàrin ibi tó ṣe pé ò gbọ́ èdè tí wọ́n ń sọ bí wọ́n ti ń sọ ni wọ́n rẹ́rìn nígbò tó yà wá tó bá bẹ̀rẹ̀ sí sọkún wọ́n bẹ̀rẹ̀ sí sunkún ohun tó súnmọ́ náà ní bọ́ọ̀mù àwòké kí ni wọ́n wà ń sọ tí ń pa wọ́n lẹ́rìn lákọ̀ọ́kọ́ kí ni wọ́n á tún sọ báyìí tí ń pa wọ́n lẹ́kọ̀ọ́ yọ máa dùn yọ máa kọ́ ọ́ lá ipò ọ̀mọ̀túnmọ̀ wọn sọ sọ ọgbọ́ ni ọgbọ́ ṣùgbọ́n ọ̀gbàgbọ́ yé wọn sọ náà ni bóòlù tí wàá fẹ́ sọ nípa ẹni tó yẹ pé òun ò tiẹ̀ gbọ́n kankan ọ́sàkẹ́ rí pé ìyanu sọ̀rọ̀ gbàgà gbàgà gbàgà ẹ̀ ń rẹ́rìn kàkàkàkà ó rí pé ẹ̀sà ń bóyin náà ni kò mọ ohun tẹ́ ń bóyin sí kò mọ ohun tẹ́ ń sọ ah! yóò banújẹ́ yóò bọ̀ ẹkún ẹkún kọ̀rọ̀ ah! àwọn ìdá bá dá báyìí ni wọ́n sì ń sọ̀rọ̀ báyìí ló ń kálukú gbọ́n wọ́n ń wí mi ò mà gbọ́n wọ́n ń sọ mi ò mà gbọ́n wọ́n ń wí Allahu Akbar ètí náà lọ́lọ́run bá jogún fún àlàáfíà gbọ́ o ṣùgbọ́n àmọ̀rí ọlọ́run àáfíà ń gbọ́ ogun wọ́n ń sọ ṣùgbọ́n àmọ̀rí tọ́lọ́run bá ṣe fún wa tá a bá tún ní ká mú tojú ojú òrí èyí tọ́lọ́run bá pè ní àlùbásọ̀rọ̀ ìrí ìrí là ń pè ìrí yìí ọlọ́run bọ́ba lẹ́kẹ́ ọlájogún ẹ̀ fún wa pé ká máa rí ìhun tá a bá fẹ́ wò ká máa rí tó bá fẹ́ mú orí ọlọ́run la ilaha illallah òun náà wá ní kó díjú yìí tàbí kó fi nkẹ́kẹ́ bojú yẹn bóyá kó lo ankaṣẹ́fù kó fi bojú yẹn kọ wá rìn rìn èyí tó ń lọ tíkọ́tíkọ́ tí èyí pé tó bá ti gbẹ́sẹ̀ bíi ogún ọ̀ọ́yà sọ́tún tàbó sí tó bá tún gbé ẹsẹ̀ bí ọgbọ̀n ó tún yà sọ́tún tàbósì tó bá tún ti yé gbé ẹsẹ̀ ogójì ó tún yà sọ́tún tàbósì bó ti wá lọ yẹn náà kọ́ wá padà bọ̀ kọ́ wá wo rè áà kó wo ìdààmú tó dààmú látara eléyìí látara ojú là á fi mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà bá fẹ́ gbé nǹkan mú fún wa á wò tó bá mi ní sóní tawé ní sóní dọ̀tí ojú la ní o ní là á fi hàn yìí rẹ̀ láàfin mọ̀ pé omi tí mo fẹ́ mu yìí ó ní tawé ní omi tí mo fẹ́ mu yìí ó ní dọ̀tí nú omi tí mo fẹ́ mu yìí omi gidi ni kìí ṣètọ̀ bẹ́ẹ̀ ni èso omi tó jẹ́ omi ẹ̀gbin bẹ́ẹ̀ ni èso omi tó dọ̀tí ojú làmà ni gbogbo ẹni tí ò lójú ti fi ríran tí wọ́n bá gbérù nǹkan yìí fún kó lè mọ́ tó bá pé tọ́ ni wọ́n gbé fún dígbò ọba tó dẹnu ẹ̀ àbọ̀bá tó gbóòórùn ẹ̀ kó tó mọ̀ pé tọ́ lòun ń mu Allahu akbar Allahu akbar ọlọ́run bàbá lè fẹ́ lásọ fún wa nínú suratul balad ọlọ́run bọ́ba lè fa pé a ṣe fún yín ojú a ṣe fún yín ìríran àwọn nǹkan ìyà ṣe fún yín ọlọ́run bọ́ba àdékẹ́ọ́lá bó ti ṣe fún wa tó àmórí ọlọ́run àmórí ọlọ́run ọlọ́run bọ́ba àdékẹ́ọ́lá ó lóun ṣe fún wa ìtọ́jẹ́lẹ̀ kẹta ìsọ̀rọ̀ ọkà èyí tá a fi sọ̀rọ̀ tọ́ bá fẹ́ mórí tọ́lọ́run bá ṣe òun ni kò rí ẹni tó jẹ́ ẹni tí ò lè sọ ọgbọ́n wọn ń wí oṣù gbókà ti sọ òun sì ni ẹni tí epo kéré pé kápẹ́ ní akálòlò tọ́ ìpákólòlò fẹ́ sọ̀rọ̀ wò bí ó sì dààmú tó Allahu Akbar Allahu ọlọ́run dákun ṣàánú wa ṣàforíjì fún wa o ọ̀pọ̀lọpọ̀ orin tó ṣe fún wa yìí àkákùn àlákàkún ẹ kò sí ra wọ́n mọ̀ ìyá mi títí èèyàn bá lọ tí èèyàn máa fi gbọ́ràn mọ́ tí èèyàn bá lọ ilé ìwòsàn àwọn tọ́jú etí tọ́jú etí tí wọ́n bá ní pé fèrè yìí o etí lè yóò kí bọ̀ èyàn sì máa gbọ́ wọ́n wí èló lè à ń tà ọ máa gbọ́ five hundred thousand allah akbar fèrè tá a fẹ́ kìbò etí ká tó gbọ́ wọ́n sọ five hundred thousand naira etí ẹ̀yọ kan tọ́ba ajé tí méjèèjì ń kọ́ one million naira tí èsì pé bí o máa lọ gbére nu. No yóò ti wá ní àwọn instruction nínú kò gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ o bátìrì rẹ̀ tó bẹ́ẹ̀ tó ti lọ ọkọ̀ sọ̀rọ̀ mọ́ á tún ra bátìrì míì sí ni Allahu akbar Allahu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iná rẹ̀ pé ojú ń dùn tí wọ́n ń gbé ojú wọn lọ sílé ìwòsàn ṣùgbọ́n bá wọn délé ìwòsàn wọ́n rí i pé ojú yìí owó ni wọ́n ń kó lẹ̀ ìmí bẹ́ẹ̀ ti ń gba nkankan lọ́kẹ̀ di lójú lọ́kẹ̀ di ojú rẹ̀ ní òjò ní òjò àfi rẹ̀ bó ti yẹ ká fi rìn dáadáa tàbí láti ẹ̀ fi rárá wọ́n yọ nǹkan náà èèlò ni a ní lẹ́gbà lọ́wọ́ wa wọ́n ní eighty thousand tẹ́sí tún máa wá lọ́sẹ̀ ọ̀sẹ̀ tọ́ba yá ọ̀sẹ̀ méjì méjì tọ́ba yá oṣooṣù tẹ́ máa ra oògùn olówó iyebíye pẹ̀lú pẹ́ẹ́nì gíláàsì lójú ọlọ́run lọ́mọ èyí tí ó lọ sórí eléyìí ah, ọlọ́run bọ́ba lẹ́gbàá pé wàyí lè ta rọ́bùkọ́m làyín ṣàkàtọ́m

tá a sanwó kankan fọlọ́run ṣùgbọ́n àmórí ọlọ́run bàbá àlékè ọlá àwọn olùmọ̀ wọ́n jẹ́ wa nípa pé etí tá a fi ń gbọ́rọ̀ kìí máa ṣe ihun tó yẹ pé ọlọ́run ọba jogún síbẹ̀ kìí máa ṣe nǹkan tó kéré ojú tá a fi ń rìnrìn ihun tó lọ́ba máa jogún síbẹ̀ kìí máa ṣe nǹkan tó kéré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa àlákàkọ́ ẹ̀ ló fi fà á tó wá jẹ́ gbẹdẹ̀ kìyàmà àwọn oríkèéríkèé yìí ni wọ́n máa sọ̀rọ̀ a máa bi wọ́n inú sọ́ràtò Fussilat wípé kí ló dé tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ wọ́n ní pé àṣàdédé sọ̀rọ̀ àǹtọ́kọ̀nà alladhi àǹtọ́kọ̀ kulla shay ohun tó jẹ́ a máa sọ̀rọ̀ òun náà ní gbogbo ohun tí máa ń jẹ́ kí nǹkan sọ iná ló jẹ́ a máa sọ Allahu akbar ohun tá a fojú rí yóò sọ tiẹ̀ ìhun tá a fi ti gbọ́ òun òun tá a fọkàn sọ òun ní ọsọ tiẹ̀ o tá a forí àwọn wa wí òun ní ọsọ tiẹ̀ gbogbo àwọn oríkèéríkè yìí iná ni wọ́n máa sọ ọlọ́run bá sọ pé wa ma kuntum tastatiruna an yashhada alaykum sam'ukum wala absarukum wala juludukum walakin dhanantum anna Allaha la ya'lamu kathiran mimma ta'malun Allahu akbar ẹ ṣàdédé wọ́n ò bóyá yẹn ọ̀fẹ́ jẹ́ ẹ̀yin fẹ́ dí gàgá kí wọ́n má bàa yẹ kí wọ́n máa rí ihun tí wọ́n ń gbọ́ ihun tẹ́ ń gbọ́ tàbí ihun tẹ́ ń rí tàbí ohun tí ẹ pé oríkèéríkèé ara yín ṣe ṣùgbọ́n ohun tẹ́ òróǹgbà yín náà tẹ́ màmọ̀ dájú lórí ẹ̀ náà ni pé ń sọ pé kìí ṣe gbogbo nǹkan lọ́wọ́n ọba mọ̀ sí Allahu nínú àdìsí kẹtógún régé tí àfáwa náà ti bá gbé wá lọ́sọ̀dà níbi Muhammad sallallahu alaihi ọmọ ẹ̀dẹ́ ènìyàn sínú sàárè tọ́wọ́ ajẹ́ pé gbà wọn gbé sínú sàárè rẹ̀ so wọ̀tàwọ́lá á ní wọn sáábò àwọn èèyàn rẹ̀ wọ́n yípo ńgbà wọ́n yípo lọ ata iná ọ̀là yẹ́sùmá owó na àná àhàlìhìm yóò máa gbọ́ ohun bàtà wọn ìgbọ́ nìyẹn o máa gbọ́ ohun bàtà wọn ohun bàtà yóò máa gbọ́ àtàwọn mọ̀lẹ́kẹ̀ àwọn mọ̀lẹ́kẹ̀ méjèèjì wọ́n gbé jókòó fẹ́ẹ̀kú láàrínlá wọ́n sì máa sọ fún báyìí pé ma kunta taqulu fi rajul ayé rasulullah sallallahu alaihi wasallam kí ló ń sọ nípa arákùnrin yìí òun ẹ̀sìn lànà bí àmọ́ sàlọ́sọ́lá fẹ̀yẹ̀ kóòlù ashhadu annahu abdullah yóò máa sọ pé mo jẹ́rìí pé ẹrú sìn ọlọ́run ni wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ni fayuqalu lah wọ́n sì máa sọ báyìí pé undur ojú nìyẹn o undur ila maq'adika minan nar wọ àyè tí o dé sí nínú náà abdalaka Allahu bíi mọ̀kọ́ adamina jẹ́nà ṣùgbọ́n lọ́wọ́ bá ti bọ́ fi àyè mi jà rọ̀ sí lálùjẹ́nà ojú ni ó fi wò Allahu akbar Allahu akbar lọ́lọ́wọ́ bá fi pera rẹ̀ ní sẹ̀mí ló fi pera rẹ̀ ní basir àwọn olùmọ́níkà bá pé ìtumọ̀ yìí ní ọlọ́wọ́n ọba ọba olùgbọ́ ọba olùrí torí pé a gbọ́dọ̀ sọ pé ọlọ́wọ́n ọba ọba olùgbọ́rọ̀ tàbí ọba olùríra ká sọ pé ọlọ́wọ́n ọba ọba olùgbọ́ ọba olórí torí pé ohun tó ju gbọ́ ọlọ́run ọba ń gbọ́ lọ ohun tó ju orí ọlọ́run ọba ń rí lọ ìyẹn ni pé àti ohun tá a rí àti ohun tá a lè rí gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ń rí àti ohun tá a lè gbọ́ àti ohun tá a lè gbọ́ gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ń gbọ́ o látara bẹ́ẹ̀ yẹn yẹn mi ètí tọ́lọ́run bá fún wa tá a fi ń gbọ́rọ̀ ẹ̀jẹ̀ á lò dáadáa ẹ̀jẹ̀ á máa fi gbọ́ nǹkan tó dáa àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé pé kí ló fà á ná ṣíṣe pé gbogbo ògbà tí wọ́n lè bá wà lóko àn bó ṣe kún dẹ́dẹ́ yẹn láti bẹ̀rẹ̀ dópin tọ́lọ́n bá bá ń sọ nípa ìgbọ́ sámúhùn lọ́lọ́wọ́n bó lò síngúlà lọ́lọ́wọ́n bó lò ṣùgbọ́n tí bá ń lo ìrí tí bá ń sọ nípa ìrí àbùsọ́ọ̀rù àwọn ìrí àwọn jámù ni ó lò jámù básọ̀rù àbùsọ́ọ̀rù ni ó lò kí ló fà tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní pé àwọn dàbí hádà tàbí ẹrù dẹ́kẹ́ẹ̀tì à ń dẹ́kọ̀tà Al-Qur'an ọfẹ́ jẹ́ ká mọ bí àlùkùránì ọ̀rọ̀ rẹ̀ bó ṣe jìdò tó nì torí pé fàlẹ́ bá sọrú ha sì yàtọ̀ yàtọ̀ ha kà mọ̀ fi àlè sáànù bí ìrọ̀dá tì yìí ọmọ èdè ní rẹ̀ gan lè mú dájọ́ rẹ̀ fúnra rẹ̀ wá fún rẹ̀ ìwọ̀n bá fẹ́ rí lọ fẹ́ rí ohun tó bá fẹ́ rí òní rí o fàánà àtẹ̀tẹ̀ and absorọ̀ wàlá absor mo lágbára mo lè rí mo lè wo nǹkan kan mo sì lágbára mo lè ní ìwò wàtẹ̀tẹ̀ and agmọ̀dọ̀ àyìní bàyí ìdáná ní ṣẹ́yìn tọ́ba omi mo lè di ojú mi pé ìfẹ́ rí kẹ́kẹ́ aládé orí dáná àtàjà hélò àtàjà hólòho ihun tí ìfẹ́ mọ̀ nípa rẹ̀ mo lè díjú mi tì nífẹ́ rí ọ̀là kínnílé ọdún ṣùgbọ́n etí nì lẹ́sẹ̀lá ìktíyà sí àǹtẹ̀sìmá wàlà àtẹ̀sìmá etí kò ní ìṣẹ̀ṣà láti jẹ́ pé kó sọ pé eléyìí mo fẹ́ gbọ́ eléyìí mo ní ìfẹ́ gbọ́ wọ́n ní pé fa anta masalan fi hajjọ́ra fi àṣàrọ̀ tàṣàṣà ìwọ náà lápèjúwe tó bá rí èèyàn mẹ́wàá tí ń sọ̀rọ̀ níbi kan àwọn èèyàn mẹ́wàá yìí ó ń kálukú bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n tó wá sọ pé wọ́n fẹ́ gbọ́ tẹnìkan ò fẹ́ gbọ́ tàwọn mẹ́sàn-án yòókù irọ́ lọ́pàá ò gbogbo ẹ̀ lọ́ máa gbọ́ ọ̀sọ́gbọ́ta fẹ́ dá sí gbogbo ẹ̀ lá máa gbọ́ wọ́n ní látara bẹ́ẹ̀ látara pa àlè ṣẹ̀ṣà níbi ìgbọ́ ó jẹ́ kọ́lọ́ bó mu wálé yọ tá a bá fẹ́ fi ríra a lè má fi ríra ṣùgbọ́n ìgbọ́ ni wọ́n bá ń sọ ọba àmọ́ tó mọ rẹ̀ ọ máa náà ni ọba àmọ́ gbọ́ yé ọ máa gbọ́ náà ni ọba àmọ́ wọ ọgbọ́ etí rẹ̀ ọ máa gbọ́ náà ni náà ló fi fà á tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń bẹ ń bi pé ohun tó wù ọ gbọ́ tí wọ̀ gangan gbọ́ fúnra rẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ ń bẹ tẹ́sí ò sí níbi ètò pé kò wù ọ gbọ́ kàn fún ọ ni abẹ́lọ́hùn kọ́lọ́hùn bọ́ba lẹ́kẹ́ ọlákùnsàtúnṣe wa ohun tá à ń gbọ́ kọ́lọ́hùn jẹ́ àgbọ́ dáadáa ohun tá à ń rí ọlọ́run kò jẹ́ àrí dáadáa àwọn àìgbọ́ tí ọ̀dà tá à ń gbọ́ lónìí àwọn gbígbọ́ tí ọ̀dà ọlọ́run dákun lé wa jìnnà sí o ọlọ́lá haúlá wàlá quwwata illa billah assalamu alaikum warahmatullahi